náà kọ́kọ́ ní béèrè bóyá kí n kọ́kọ́ béèrè tèmi nínú lẹ́kṣọ̀ tẹ́ ṣe ẹ sọ fún wa pé tí ohun tí májẹ̀mú tútú bá òun ni kéèyàn dá nǹkan tó bá jẹ́ tí èṣe tèèyàn tó wà lọ́wọ́ yẹn kéèyàn dá padà bàtẹ́ ń tọ́já sí pé olóṣèlú ni wọ́n fún lówó pé kó fi dá stíìtì ó fi tún títì bíi mẹ́wàá ṣe ládùúgbò rẹ̀ ó wá ṣe mẹ́ta nu títì yẹn owó tó kù ó mú èèyàn bíi mẹ́wàá nínú fámílì àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ó fi rán wọn lọ sí hajj owó tó kú ọ̀dà yòókù sápò ẹ wá ní kéèyàn dá owó tó tí èèyàn bá gbà lọ́wọ́ àwọn èèyàn kéèyàn dá padà nínú májẹ̀mú ni ọlọ́run àwọn tó ti lọ sí hajj báwo ló ṣe fẹ́ ṣe wọn àti pé sọlọ́run máa gbájì àwọn tó rán yẹn. wọ́n tán nábì wá sí hajj ẹyọ kan tó ṣe anábì nílé ní gbogbo ẹni tó bá ní ẹrù ọmọ ìyá rẹ̀ lọ́rùn kó tó ti dá padà fún kó tó dijọ́ tí ò ráàyè àti dá padà mọ́ Kada padà yẹn ó wà nínú ìlànà anábì wa muhammad sallam tí ó bá sí lọ́wọ́ yàn mọ́ yóò lọ lè bá ń tọ̀hún pé ẹrù rẹ̀ ń bẹ lọ́wọ́ mi àmọ́ kò sí lọ́wọ́ mi bó bá yọ̀ǹda rẹ̀ ó yọ̀ǹda rẹ̀ tí ó yọ̀ǹda ẹ̀ yóò jẹ́ gbèsè sí lọ́rùn ẹni tó kówó òlu jẹ jàmá mùsùlùmí ẹni jẹ́ bá ṣe politics kọ́kọ́ tún àníyàn rẹ̀ sí kó tó wọ̀ àwọn afáwọn ọmọ yẹn encourage wa náà lẹ́yìn kákan vote nìkan ni wọ́n máa ń pé káyan ẹni tó dáa láàrin àwọn ẹni tó tún dá dáadáa ó ti yẹ politics owó òdòdó ah, ọlágbára owó gbogbo wa náà wọ́n nìkan wá kó sọ́dọ̀ mọ́kà tọrọ yàn lọ àti ìwọ àtàwọn tó lọ mọ́kà ẹ̀mí jẹjẹ ẹ̀ ní ládá wọ́n ní gbogbo ẹni tó bá mú owó àràmù wá sí mọ́kà wọ́n ní tó bá ní labbaik Allahumma labbaik mo jẹ́ pé wọ́n lọ́wọ́ wọn lọ́wọ́ mọ̀ sọ pé la labbaik wala sa'daik ìpè rẹ kàn wá ẹnìkan kan ò dá ọ lóhùn bí ẹnìkan kan ò sì ní gba tó ń ṣe kọ́dà wàlá sàdáìkì oríire tí wọ́n wá rí ń bí ìwọ ní rí dọ́bù kanu jama àbí àbá ọmọ yìí lọ sọ́bẹ̀ ọlọ́run sọ ní mẹ́ lọ́wọ́ máa lọ lè ṣàdúrà pé ọlọ́run musa jí chairman ni wọ́n rán mi lọ tó bá jẹ́ pé inú owó rẹ̀ owó oṣù rẹ̀ bá ní kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n òun ló lówó oṣù ẹ̀ ó lè fi ṣe tó wù àmọ́wòlú àìrọ ah, kọjọ yóò padà yóò dá padà fún lùnà ní ojúbá náà lọ wallahu alam. jazakumullahu khair. ẹ mọ sọ ma kó àwọn kan tẹ́ ń dá tí wọ́n padà bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́ ròyìn. pẹ̀lú túláàsì. ẹ tán èyí lè ronú pàwàdà padàpadà náà yọ kàn gba àkáǹtì bóńdà pé general àkáǹtì àbí bóńdà pé yóò sì jù síbẹ̀ bóò lórí àni ẹ̀sà fi bẹ̀ ẹ̀sà fi bẹ̀ Ọlọ́run làwọn. nínú àwọn béèrè tí wọn kọ wọn ní báwo lẹ́yìn ṣe máa ń túbà lọ sọ́dọ̀ Ọlọ́run. ẹ a ti sọ èyàn ó túbà pẹ̀lú pé kó fi ti ń ṣe kọ́ mọ́ ṣe mọ́ kó ṣe máa sàbámọ̀ lẹ́yìn tó ti ṣe kéde pé ọ̀wà débi àwọn táwọn mọtí lọ́wọ́ àdìkú lọ́wọ́ ni a ọtí mélòó lẹ́yìn mu a nígbà táwọn fi ń mutí ìrọ ọtí ìtúbà ọ ní tó máa sọ ẹ̀ṣẹ̀ yẹn mọ́ kó jòkólẹ̀ kọ́ máa nárètì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ fún ìyàwó ẹ̀ tó fẹ́ abọ́kọ rẹ̀ àṣìṣe gbáà àṣìṣe gbà ànábì lọ́wọ́ bá wọn máa ṣàforíjì fún gbogbo àwọn tí wọ́n bá ń túbá ilal mujahirin àfàwọn tí wọ́n bá tún fi ẹ̀ṣẹ̀ tí wọ́n tún fi ń yọgàn wọ́n fi ń yangàn tí wọ́n ń sọ àwọn èèyàn ọmọ ọlọ́mọbó láti lóru ni wọ́n ń tún àṣírí ara rẹ̀ lọ́sàn wọ́n ní àpẹẹrẹ kọ́ lọ́wọ́ ní fèrèjì ọlọ́run sọ níbẹ̀ wallahu alam. jazakumullahu khair arábìnrin kan béèrè pé ọkọ òun fẹ́ràn kí òun máa pé àsìní kò dáa nínú ṣẹ̀dá islam ó ní kí ni kó wọn ṣe. yóò sọ fọkọ rẹ náà ni pé anabi nílá anallahu wàlíwàsílá wàlímọ̀sítáwòsílá wàlíwàsímà wàlímọ̀sítáwòsímà anabi ní ọlọ́run ọba ṣẹ́bilé gbogbo ẹni tí ń bá ń so irun márùn àbí attachment o lè jẹ́ irun ẹran ó lè má jẹ́ tẹ̀yìn gbà mí tó bá ti ń so irun márùn eré tó so mọ́ ni kò lè ronú dáadáa mọ́ nítorí pé òkùnkùn ti bọ́ síbẹ̀ ọwọ́ àṣetánì ti balẹ̀ rí náà nídìí bẹ́ẹ̀ irú arábìnrin yìí yóò sọ fọ́kọ rẹ̀ náà ni pé ẹ dákun wọn ní ọlọ́run sẹ́bilẹ̀ ni tí n bá ń ṣe ẹni ọlọ́run bá sẹ́bilẹ̀ sí yọ̀dà fún ọlọ́run kójọ́ dá fún wa kójá túbá èèyàn sọ fún náà ni kò dẹ̀ ní ṣe mọ́ ọ wà béèrè irú ìran irun tó bá fẹ́ bóyá kọjú sọkọ ni àbí kọ ẹ̀yìn sọkọ gbogbo ẹ̀ lọ́mọ ṣe stáyìn eréṣiríṣi lọ́sọ̀ọ̀sẹ̀ ó fi ìtì kọ̀dálẹ̀ ọmọ ṣe ìtì ọ̀dà wallahu alam. jazakumullahu khair inú wọn ní kí ni àtúbọ̀tán ọkùnrin tó ń ṣépè fúyàwó rẹ̀. ṣẹ́rí tí arábìnrin bá ń lẹ́tọ̀ọ́ ṣépè yẹn kò ní ṣépèlè torí tó bá ṣépèlè gbígbà tó fẹ́ bà kan jẹ́ nínú property rẹ̀ mùsùlùmí ṣépè léèyàn táburú bá ṣe típè yẹn bá jà lára arábìnrin yẹn òun náà ní ọ̀padà náwó rẹ̀ tó bá jà lára arábìnrin yẹn tó bá ran àwọn ọmọ òun náà ní ọ̀padà náwó rẹ̀ anabi ni ma látẹ̀dù wọn ala anfusikum ẹ má ṣe pẹ̀lẹ́ ra yín wala ala auladikum ẹ má ṣe pẹ̀lẹ́ àwọn ọmọ yín wala ala amwalikum aw kama qala sàṣàlà ẹ má ṣe pẹ̀lẹ́ dúkìá yín nígbà wọn ni kò má ṣe pẹ̀lẹ́ nǹkan tí ò lè sọ̀rọ̀ lọ́wọ́ a má ṣe pẹ̀lẹ́ ìyàwó rẹ̀ ti ń sọ̀rọ̀ gbogbo tó bá kó ṣe ó ní táwọn ìyàwó anabi bá ń bínú anabi yẹn sì anabi wa gbalẹ́jì anabi ni ó ti fẹ́ sì sọ Allahumma igibiri dhanbaha ọlọ́mọba fìríjì bíyàwó rẹ bá ti sẹ̀kí lọ́mọ sọ kọ́lọ́n sàforíjì fún kọ́lọ́n sàforíjì fún ọlọ́run sàforíjì fún àbí kò ní àdákàlà àdákìlà ọlọ́run fi ọmọ nà àwọn lárúbáwá tó bá bínú tán pátápátá tọmọ rẹ fẹ́ mú bọ́hùn kí ni ó jáde lẹ́nu ẹ̀ àdákàlà bas ẹ̀ mọ̀tá gbẹ̀rẹ̀ àdákàlà bas ọlọ́run kàn fi ọmọ nà sá yóò fi ọmọ wa níjọ àwọn ó sì tún gbé mi lọ́wọ́ èpè ọ̀dà o wàlá èpè máa ń jà yẹn nídìí bẹ́ẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ á fún sòrò kọ̀mọ̀ kó ń bá tara òun jẹ́ àwọn àjòyè pé kọ́ máa ṣe pé mọ́kọ̀dá wallahu alam. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. aleykum salaam. ẹ jọ ìbéèrè tèmi ni wípé àwọn tí wọ́n máa ń lo chain chain ọrùn ìyẹn lókùnrin o ǹjẹ́ ó ti bẹ́sìn islam mu torí tàbá sọ́ngbà mi. ẹ ẹ ti ń ṣẹlẹ̀ ni pé wọ́n mọ̀ náà ni wọn ìwálé kéwù ni wọn ìwálé kéwù ni tí ìbá ti ń wálé kéwù gbogbo àwọn afọ àtàbà ń kọ àwọn èèyàn jọ kéwù ni ká máa kọ wọn tábà ti ń kọ wọn kéwù wọn padà lówó ẹ gbọ́ wọn padà lówó ẹ lè mọ <laughs> ẹ lè kọ yẹn kéwù kọ́ wọn lówó ẹ bíkọ́sì yọ ọmọ ojú ọ̀nà àbúrò àtọ́jú ọ̀nà rẹ̀ ọlọ́wọ́n fi mà yọ padà dà fún sẹ́rí àyè máa kéwù lọ́fà gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan lẹ́yìn ìrun lásùbà jojoojúmọ́ five minutes ẹ máa fi ka hadisi kọ̀ọ̀kan three hundred seventy five hadisi lẹ́ka lọ́dún náà tó bá ti sábà di sunday fifteen minutes gẹ́gẹ́ àwọn ìjòkó káfọ́ ka àlùwàlá lẹ́nu ọ̀la nìka ọ̀túnla chain lọ́rùn ọkùnrin àtòbí àmọ́ gbogbo mọ́sálásí lè ní ọ̀pá ayun nínú mà ní táwọn èèyàn ń ṣe ń bẹ̀ náà ní tọ́ ọlọ́mọṣẹ́ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ṣe rí anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni gbogbo ọkùnrin tí ń bá ń lo nǹkan obìnrin àbọ̀ obìnrin tí ń bá ń lo nǹkan ọkùnrin ọlọ́run ṣẹ́bílẹ̀ chain obìnrin ló ní earring obìnrin ló ní ẹ bó ni wọ́n pè bangles onírọ́bà àtúnike àtúnírin obìnrin ló ní ọkùnrin tí ń bá ń lo inú ọlọ́run ò dùn sí àwa máa sọ fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá wọ́n padà túbà ọlọ́mọṣẹ́ gba ìtútù bá wọn. jazakumullahu khair nínú àwọn kéde tí a ní kó tó di pé á dáhùn question bíi mélòó kan sí ni pé inshallah taala gbogbo programu àti à ń ṣe ní alidaya islamic foundation kò sí ètò dúró mbẹ bẹ̀rẹ̀ láti weekly gathering alkota máa ń ṣe inshallah kò dúró bẹ́ẹ̀ ni jimoh náà sunday ní sunday ní ten thirty títí di two after twelve ni alkọ yẹn kò dúró bẹ́ẹ̀ náà ni jimoh à ń kí jimoh gbogbo àwọn programu àti à ń ṣe fún àwọn orphans àwọn less privileged gbogbo àwọn eléyìí náà ni à ń sì ń continue kí ọlọ́run kó máa ṣe nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan inshallah láìpẹ́ kọ́pù seminar àti ìjókòó àwọn àlùfáà tí a ń ṣe ní ọdọọdún ní may twenty two ni eléyìí máa wáyé kí ọlọ́run kó máa ṣàbà ṣe nírọ̀rùn. now nínú àwọn ìbéèrè tí wọ́n tún ti kọ sọ́wọ́ mi báyìí wọ́n ní ẹnìkan ń dájọ́ ó wá létà wa mọ̀ pé náà àwọn táwọn ń dájọ́ yẹn pé àwọn tó ń ta tẹ́tẹ́ àtàwọn tó ń mutí wọn àwọn jọ ń dájọ́ papọ̀ ó ní kíni kó wọn ṣe pẹ̀lú àwọn táwọn bá dájọ́ yẹn ṣé kó wọn ó fàjọ yẹn lẹ́nu àbí káwọn máa kọ̀ntínú àjọ. wal ilmu indallah gbogbo ní tí wọ́n ń dájọ́ sọ bàbá alájọ àbẹ́ àṣìgbè lérí kọ́ máa lọ lè wádìí iṣẹ́ tí kálukú ṣe kẹ́ni ti ń ṣe àwọn tó bá dájú ìpilágbájá olè níjà ń fọ́lẹ̀ àbí aṣẹ́wó ní ṣe ní fi ń dájọ́ fún yín ẹ̀ nígbàjọ́ lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ń bá tọ́jú owó nù kó lè bá fi ṣàǹfààní ẹ̀ràn lọ́wọ́ lérí ìbàjẹ́ tí ń ṣe kí ti ń ṣe àwọn àlùfáà wa ní ìtọ́ dájú náà ni pé kéèyàn ọmọ ṣe kí ni kéèyàn ọmọ ràn lọ́wọ́ lérí àbúrò ẹ̀ wallahu alam. asalaamu alaykum sir. lórí tawba náà ni bí àwa tó yẹ pé maybe ìgbà táwọn wá admission kankan bẹ́ẹ̀ a ṣe special center. Allahu akbar. naam so. special center. special centers àwọn ọ̀daràn lọ́wọ́ ń bẹ̀ wàláhì tàlà àwọn tí wọ́n fẹ́ ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wọ́n fẹ́ kọ́ da lọ́wọ́ ń bẹ̀ àwọn apanilẹ́kúnjẹ ayé lọ́wọ́ ń bẹ̀ jẹ̀mọ́ wàláhì lábẹ́ ìjọba ẹ̀sìn ó yẹ ká máa tì wọ́n mọ́lẹ̀ ẹ béèrè béèrè yín kíni kíni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ túbá èyí ń ti lọ wàrà tó jáde lọ́dún nínú ọyàn màálù ó ṣe dá padà síbẹ̀ mọ́ tó ẹ máa tó ra fújì tẹ́ bá ti rántí náà ipe wọ ọlọ́run ọba o musa fèrèjì mi lérí ń ta ṣe jàǹbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ gish àwọn obìnrin máa gàṣánà falẹ̀ samina ẹni tó bá lè plan jàǹbá láti fi succeed ànábì ni kìí ṣe inú àlùmọ́ ànábì àwọn kiri yóò ni wọ́n dá orí burúkú yẹn lẹ̀ àdánwò yẹn àwọn kiri yóò ni káwọn mùsùlùmí náà tó wá gbà ọmọ yẹn alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ìwé tá a fẹ́ kọ́ kà kó exam kò ní kà ṣe mọ̀ pé ìwé yẹn òun náà lọ́fẹ́ mọ tó fẹ́ kọ́ ní yunifásitì lọ́fẹ́ mọ alélẹ́rí pósítò ẹ̀mí ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe kínní ibẹ̀ wọ́n ti máa ráṣìírí wọn wọn ni àwọ̀tọ́ gba two thirty two forty five nínú jáàmù lọ́ọ̀ wá ti sọ́ọ̀fù ordinary mass yìí wọn ò ní mọ̀ pé wọ́n ra rìsọ́ọ̀tì fún un gbogbo àwọn òbí tá a bá ń ṣe à ń bọ́jọ́ ọ̀la ọmọ yẹn jẹ́ nìyẹn sẹ́ẹ̀dì kìíní ò ti máa la tọ́bádé skul náà èyí tó jóbìnrin àwọn ọ̀gá ní ọmọ lọ́mọ káàkiri ní ọmọ fi ìdígba máàkì lọ́dọ̀ wọn èyí tó bá jọkùnrin ó ti mọ̀ pé dáàdi wọn fún lẹ́kítọ́rà lówó yóò máa gbá bọ́ọ̀lù ní ọmọ fíìmù káàkiri ṣe wá bá wá fi aburú bẹ̀rẹ̀ à kò ní da kéèyàn fa aburú parẹ́ ọmọ ṣe mọ́kàndá o aburú ni o àwọn ọmọ yẹn gan affect you ẹ ti introduce jàǹbá sọmọ yẹn pé tí nǹkan bá fẹ́ a máa ṣe jàǹbá ni bọ́bọ́ wá dé ọ́fíìsì lọ́la yóò wá kó fáìlì yóò sọ náà sí fáìlì ní kọ́mpínì àkáǹtì ọba dàrú nídìí bẹ́ẹ̀ ẹ jẹ́ àpè àwọn tí wọ́n ti ṣe sákèsì ká má ṣe mọ́ ẹ jẹ́ kọ́ ọmọ òṣìṣẹ́ ọ̀kan náà àwọn ọmọ wa kan wọ́n lọ sí school wọ́n lè ṣe exam ó ní àwọn tíṣà ni wọ́n ń pè tó one thousand one thousand ẹni tó bá fẹ́ kọ́ dáadáa kọ́ bọ́ sí class the next class one thousand wọ́n sì ń gba one thousand lọ special center wọ́n sì gba one thousand lọ́wọ́ wọn wọ́n sì ń refer sí next class openly lọ́sàn gangan crime ni jama crime corruption ọlọ́run kò sànù wa kó mọ̀ béèrè àwọn ọmọ wa jẹun. jazakumullahu khair nínú àwọn kéde tí a tún ni ni Riyadh Solih international school wọ́n ni a ni di a male principal àwa tí a bá ni paper tí a ta qualify kí a apply bákan náà a ní di cleaner. ẹtùtù àwọn mọ́sálásí rúfà ìpẹ́ máa fi iwájú táwọn ṣe. Ah, eh, ìkéde tá a sanwó ìkéde tá a sanwó. business lè yí pure business ní àbí. abubakar kò sẹ́yọ̀ǹda bàbá kwakọ́ ṣé wọ́n yọ̀ǹda. a ah, jẹ sínú mọ́sálásí. a ah, sínú mọ́sálásí. bẹ́ẹ̀ni ọjà iwájú talawa ṣé wọ́n yọ̀ǹda. alhamdulillah. tọ́ wọ́n ní bákan náà a ní di cleaner eh. security officer àti secretary wọ́n ní owó oṣù tí owó jórí ó ń dúró de ẹni tí ó bá apply kọ́lọ̀ ń jí ó mú. Hmm. àwọn obìnrin ṣe títà ń sìn ọkùnrin ọ̀rá yìí mọ́ èlé onímọ̀ fọkùnrin thirty thousand one thousand lọ́dún àbí one thousand lójúmọ́ thirty thousand lóṣù alákọ̀ ṣàánú wa alámọ̀ṣẹ́ ṣàánú wa. Na. nínú àwọn béèrè wọ́n ní obìnrin tí ó ní àgbọ́yé ǹjẹ́ ó lè kọ̀rẹ́ẹ̀tì ọkùnrin tí ò ní àgbọ́yé tọjọ kọ rẹ àbí. kìí sọkọ rẹ o. inshàlá kọ́ fẹjọ́ rẹ̀ sùn àfa káfa yẹn ọkọ̀ rẹ̀ tẹ̀ oye káfa yẹn ọ̀sẹ̀ kínní ọ correct ẹ tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pàjáwìrì ni bóyá ni ẹ ń lọ bí a ah, pàtàtẹ wọ̀nyẹn ọ̀dá o jazakumullahu khair àbí astafurla ẹ bẹ́ẹ̀ ṣòkòtò tẹ wọ̀nyẹn kọ̀dá o kó jẹ́ káàtó àwọn afọ ọ̀fẹ́ kóbìnrin ọmọ bọ́kùnrin sọ̀rọ̀ ẹni àwò tó bá jẹ́ inú àwọn ẹbí ni inú àwọn ẹbí ẹ̀ àbí inú àwọn tí wọ́n jẹ́ bí àwọn relatives ẹ̀ o lè pè wọ́n àmọ́ ara ta tí kan lọ tiẹ̀ tí ó wà wúwo báyìí pé what's wrong with you ọyẹ kí ni wọ́n kan rẹ̀ lábùkù kó fẹ́ jọ rẹ̀ sún ọkùnrin pé ẹ dákun brọ́dà ẹ bá ń pe brọ́dà yẹn sákèsì bẹ́ẹ̀ náà ni tí brọ́dà kan bá rí àkèsì lára obìnrin sọ fún obìnrin tó tẹ̀lé pé ẹ sọ fún sísá yẹn ní aṣọ tọwọ́ yẹn ọ̀dà bó ṣe yẹ kó rí nìyẹn wallahu alam abẹ́rẹ́ nìkan náà wọn ànábì ọlọ́run tọ́jú obìnrin ẹ̀rí tí ń káàkiri wọ́n ti wàásù àwọn sáyidá ti wà àwọn sáyidá yọ sọ̀rọ̀ ẹ̀dọ̀kùnrin náà wọ́n nínú ọlọ́run tí ó wà níbí báyìí wọ́n ní ìbéèrè ọ̀dà ẹni tó bá gbé náà ni. káró sọ wọ́n ní káró sọ wọ́n ní káró kì í bá sọ. wọ́n ní Islam sọ pé according to mẹ́sìn kọ́ pé Islam sọ pé kí obìnrin bá ti bàlágà pé kó má pẹ́ tó máa fi lọ sílé ẹ̀kọ́ obìnrin ọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ sí yunifásitì kí ni kí ó wá sí. Ọlọ́run kò ṣàánú wa sẹ́rí ilé ọkọ fún obìnrin ọ̀ranyàn ni kó lọ yunifásitì oyè kìí sọ̀rọ̀ yẹn kórówó náà ni ọ̀ranyàn àbí ìyóò ń dìrí tí ń pa fifty thousand lóṣù àti gírádìtì tí wọ́n fún ní fifteen thousand tá lọ ga gbogbo òwe tóbìnrin ọba ká tí ọba sọ délé rí bú kó délé ọkọ kó tó máa ṣe kínní kó tó máa lọ lè ka àwọn èèyàn ń ṣe couple life tí wọ́n ń gbéra wọn lé tí wọ́n ń gbalé fúnra wọn wọ́n sì ń succeed wọ́n ń gba certificate wáyé tóun náà mari kó lè gba certificate wọ́n sì máa dọ́gbọ́n síra wọn tí wọ́n fi ní lóyún bọ̀rọ̀ tó bá dàsùkú tí ó kú bí oṣù mẹ́fà tí wọ́n parí sukú wọ́n sì sínà fúnra wọn tọ́mọ tó bá fi bàlágà nínú léyàn àdìsí kan bẹ tán máa ń kà tán máa ń pé tọ́mọ bá ti ṣe àìdọ̀ kan ọgbọ́dọ̀ gbénu léyàn mọ́ àdìsí kọ́ wọ́n kàn sọ tí wọ́n ní o ẹ̀hẹ̀ ah, jàmá mùsùlùmí ọmọ tàtí yẹ tó ṣe áìdọ́ kò gbọ́dọ̀ ṣe mí ma lẹ́yìn wọ́n lẹ́wà tì sí bọ́ lóyún gan sí inú rẹ̀ nì tó ó lè gbọ́ mọ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ kùn ní àbí ẹ má jà sẹ̀sìn gbọ́ yìí o bọ́tí ọmọ tàtí yẹ sí ní Egypt àbí nílùú mi oye ẹgbẹ́ ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o gbogbo nǹkan ti pèsè la àwọn nìkan gidi jẹ́ mẹ́ ẹ̀yin nature tiwọn náà ti wọ́n tó yàtọ̀ sí ti tiwa náà ọmọ ìta sẹ́rí tó dáa jù ni pé kọ́lọ́n jí ilé sukú àwọn ọmọ obìnrin kó tètè yá ọmọ padà secondary school at age of eh, ah, sixteen uh, years ọlọ university four years oyè jẹmọ ọ̀tọ̀ twenty years ọ̀dà ọkọ̀ ọdún kan dúró lé ń retí jamb àti resort wà ayé kíabi tọ twenty one twenty two tọmọdé bá ti wọ twenty two years ìjọ mari dákun torí ọlọ bí o bá tó bẹ́ẹ̀ náà dáa àwọn tó bá ti wọ twenty two mọ́jọ pẹ́ sórí ayé tá a lò lọ́wọ́ yìí báwọn ọkùnrin ṣe máa ń rí wọn tí wọ́n máa ń ṣe ṣiṣẹ́ sí wọn bẹ́ẹ̀ lẹ́ra wọn náà tí wọ́n máa wo àwọn ọkùnrin tí máa lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ pẹ̀lú yàrá ìbáàbò yẹn àwọn bọ́ọ̀sì ṣe ló ń wò. jama adamani ebi wọn ebi wọn náà ṣe ọ̀dọ́ rí àbọ̀mọ̀ yìí ṣe máa rí gbàtọ̀ wà lọ́dọ̀ àtọ́wọ́ máa wò hàn wò táwọn yóò máa palẹ̀ mọ́ fọ pé kíní wà ọ̀kan ní àwọn ọ̀rẹ́ wa kan ọba ọmọbìnrin kan sọ̀rọ̀ olóhùn fẹ́ fẹ́ tọ̀hún ní òun ìṣetán olóhùn lóní òṣetán bá òun ti ṣetán òun fẹ́ràn rẹ̀ ó ní ọmọ adé bíi pé òun àwọn àjòkó wájú ta àwọn ọmọ arẹ ti kọkọjá kóun kàn rí lásán ìjọ tó bá wá rí òun àlọlé wọn òun kàn do òun máa lọ òun máa bọ̀ tó máa ti rí lọ́wọ́ kaba yìí alihamudulila bùkátà wọn ti bíyà ó ní ó débi pé gbàgbé tó wọn wá rí tó bá ti rà sọ̀rọ̀ tó sá. lọ́wọ́ ni pé ṣebí àkàrà rẹ̀ rí alhamdulilah gbogbo ẹ̀dí lójú tó ọlọ́run padà wá sànú ẹ̀ níbi bẹ́ẹ̀ kò yí sí rárá ẹ̀dá kan ẹ má jà wọn ọmọ ọpẹ kan tó lọlé ọkọ ọlọ́mọṣà sànú ọlọ́wọ́ àlọ́ project ni kọ́ ọmọ tètè lọ́kọ project ni kọ́ ọmọ tètè níyàwó tọmọ bá ń kọ́lé tọ́lọ́hún fẹ́ra mọ́tò alẹ́ sọ̀pọ́tẹ̀ àbí ẹ ká sọ̀pọ́tẹ̀ lè marriage ká sọ̀pọ́tẹ̀ lè marriage wallahu alam last question na abo ọjọ́ ti lọ ó kù sẹ́dí mẹ́fà lẹ́yìn sẹ́dí mẹ́fà salamu alaykum. salamu alaykum abdulkar. na aleykum salam. ẹ jọ ẹni tí ó fẹ́ ṣe akidu nìka bí wàá lọ sí ọ̀dọ̀ wọn ẹbí ìyàwó ẹ̀ lára àwọn nǹkan tó wà kọ fún wọn kọ ẹran ọ̀ṣọ́ àti obì síbẹ̀ hmm. ǹjẹ́ ẹ̀sìn gbà láàyè. ẹ ṣe rí èyí ó béèrè lọ́wọ́ wọn ẹran aláàlín obì aláàlín kí sàrà wọn tí wọ́n bá wá ní ẹran yìí ẹran lásán ni èèyàn rà fún un tí wọ́n bá ní ẹran òsán lé wà nù ọlọ́mọdé fowósòfò kọ́mọ wá délé ọkọ kọ́mọ bímọ òsán wà lámọ́ fún kó lè bá jẹ́ kí ìgbéyàwó yẹn ó ṣe kí ni kọ́dá wọ́n sì lè má là débẹ̀ wọn wọ́n kàn ní bá a ti máa ń ṣe nínú ìdílé wa nù torí a ní kankan tẹ́yìn ó nídìí <laughs> tó bá ti nídìí báwọn ò nira tó bá ní obì ní ọ̀jẹ̀ kó bí ọkùnrin kó bí obìnrin ò nira nítorí ọlọ́ọ̀ni máa dé yẹn ó bí ọkùnrin àti obìnrin kìí sobi a máa ń jẹ obìnrin bàbá ń jẹ gan kò ní sọ̀rọ̀ dípò tí ó wà á jẹ́ kéèyàn obì mọ́ ọlọ́mọdé rí wọ́n darí lọ́dún gbó ọlọ́wàlá. kéèyàn jẹ́ wípé bóyá ká sọ pé àpèjúwe iṣẹ́ àpáta kábàyàn pẹran ká tẹran ló ṣe. ìbéèrè bẹ̀. àwọn chọ́ọ̀chì chọ́ọ̀chì ọmọ wa ń pè wá síṣẹ́ bóyá wọ́n ṣe àjọ̀dún ọ̀ sọ́ọ̀tì. mo ti gbọ́ owó sẹ́nu tó lóun fẹ́ rà ọ́ tà fún obìkọ́ ọlọ́run gbogbo abẹ́gbọ́ yorùbá gbogbo rẹ̀ yẹn ló lè wá ara ẹran lọ́wọ́ rẹ̀ àmọ́ tó bá ti di pé ó sọ̀pláyì wọn lẹ́ran kí fi sòrìṣà àbí kí fi ṣe ẹ̀sìn ìwọ náà ń da sí ni ó ṣe kí ni ọ̀ ń da sí èyí tó tún lè ṣèfù rẹ ni pé wọ́n ń ta màlúù wọ́n kàn láwọn fẹ́ ra màlúù wọn sọ́n tó ń ṣe létà lọ́wọ́ àgbẹ̀ wọ́n fi ṣe rìfáífà àbí wọ́n fi ṣe àjọbọ ọ̀lẹ́sìn torí pọ́ àmọ́ wọ́n ló ń gbé màálù lọ fún wọn ẹjọ́ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ dìpátímẹ́ǹtì kan máa sọ̀pláyì màálù ní níwọ́wọ́ ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ ẹ sọ̀pláyà ni now now. wọ́n ní ọmọ àtọ́ ọdún mélòó kí obìnrin tó wọlé ọkọ. àwọn bàbá wa alimi wọn ni ó ní níta ara yìí afẹ́fi bọ̀ ọ̀sá ni àwọn afáà ni òníta òníṣekínní òníta ọlọ́wọ́ àlọ́. wọ́n ní ọmọ àtọ́ ọdún mélòó kọ́bìnrin tó wọlé ọkọ ọdún twenty two years according to Nigeria factor twenty two ọmọ twenty five adélébọ̀ ni adélébọ̀ lọmọ rẹ twenty five yẹn adélébọ̀ ni jẹmọ yóò ti gbọ́ àwọn ọmọkọ́gbọ́n kan tí yóò ti ó ti gba tirẹ́nì náà. wọ́n ní ẹ̀sọ́ àdúrà kan ní àná wípé ọ̀dà kéèyàn máa ṣe pé ọ̀rọ̀ ó lójútùú wọ́n ní níbo ni ó wà nínú sítádẹ̀. ẹ dákun ẹ bá ń wo ẹ bá ń wo bẹ ẹ alama yìí ní abuduka èyí tí mo kà lẹ́ẹ̀kan òun wà ń bẹ ẹ bá mi wo ẹ bá mi wo àfáà ẹ bá ń wo ẹ àwọn àgbàlagbà ń bẹ ń bí ẹ oríṣiríṣi wọn ní sítádẹ̀ lè kọ́pì oríṣiríṣi ni wọ́n lọ lè wo àdúrà téèyàn bá ní ìṣòro àti challenge wọ́n kọ sọ́rọ̀ síbẹ̀ prayer for sorrow and kíni wọ́n kọ síbẹ̀ prayer ní kẹlẹ́ lè wò wọ́n ní prayer thirty four nínú citadel ẹni ẹni kọ̀pì tó wà lọ́wọ́ rẹ̀ lọ́ọ́ lè wo prayer thirty four kì í ṣe page thirty four prayer thirty four téèyàn bá ń ka ọlọ́wọ́n bọ́ sọ̀rọ̀ yẹn rọrùn alama yìí ní abuduka yìí ní ibùnú abuduka olówó àmbẹ sẹ́ẹ̀rí alama àtàrọ̀ bí ìta àkàlẹ̀ kan fáforíjì yẹn òun wà nínú àdúrà táwọn máa ń ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ méjèèjì yẹn tí nǹkan bá le ẹ sáàmù méjèèjì bọnu kọ́ ọmọ fipá nu kọ́ lọ́kọ́ ọmọ bọ̀ kọ́ sáàmù wí lọ́sàn lóru ọlọ́run kan atẹ́gùn ọkàn fẹ́ sọ̀rọ̀ náà lọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run sẹ́ sọ̀rọ̀ wọn. last question wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tó bo ìyàwó rẹ̀ lójú tí ò fún lóúnjẹ. ó bò lójú bá wọn ó sì wá bò lójú ìyàwó rẹ̀ bojú dé òun ní jẹ́ pé wọ́n bò lójú tí wọ́n máa ń bò yẹn lójú. ìyẹn ṣe kọ́ síbẹ̀ nù òun ni ó fi súnmọ́ lọ ní ọ̀dà kan bójú pé ojú mi yìí mo fẹ́ fi súnmọ́ lọ ìfẹ́ kálọ̀ mi orí lẹ́yìn ọkọ mi ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ èyí tí ó ń ṣe yẹn kò fún lóúnjẹ ṣe rí àwọn obìnrin máa ń parọ́ ńjọ mi o wọ́n máa parọ́ o tí ó pé bó ṣe wà ní ìjẹ́ ń kọ́bọ̀ rí irọ́ ní sìnbà bó ṣe wà ẹbí ẹni sọ́ra sọ̀kan fún un rí aṣọ mẹ́jọ ló sì rà nígbà tó fẹ́ sí ìyàwó níjẹ́ ó kó mọ kàfílà wọn lásán níjẹ́ ó ń kó mọ sènẹ́fù wọn lásán yọ wàá máa sọ yóò ní kò ṣe kankan rí ẹjẹ́ wà ní dáadáa ká tó mọ dájọ́ o àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ irú arábìnrin náà irú arákùnrin yẹn ń ṣe ọlọ́run ọlọ́run ni wa'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf àwọn tí wọ́n bímọ fún yín ẹ̀yin tí wọ́n bímọ fún aya yẹn ó kílẹ̀ àánú Quran wa ashirumuna bil ma'ruf ẹ bá wọn lò dáadáa ara ìbálò dáadáa kéèyàn máa fún yàn lóúnjẹ kí ló dé tó fi fún lóúnjẹ kódà bọ́ bá ṣe ọ ọlọ́mọdé ayà kàtá ìyàwó ṣe ọ lọ́wọ́ lóní fún lóúnjẹ ẹni bá ṣe bẹ́ẹ̀ kó lè túbá bá dé ẹ̀gán bá ṣe ọ ṣe òní fún lóúnjẹ kátó wá pọ̀ mèèyàn bọ́ọ̀ bá ti fún lóúnjẹ mọ́ yọ́ máa di kántáfìtì mọ́ lọ́wọ́ ni owó tó ń fún gangan ni ọmọ rọ ọwọ́ pàtó fún lówó mọ́ yọ́ máa bínú yóò máa bínú kọsẹ̀ yóò máa bínú ibi tí ń pa ìbínú wa di dọ́bù yóò máa sísọ yóò máa lójú ẹ̀ káàkiri yóò máa bọ̀ jẹ́ gbogbo yìí tó ṣàtẹ yìí tó ṣe ní ọmọ sọ látara bẹ́ẹ̀ yóò máa kanra mọ́ àwọn ọmọ rẹ̀ gan pé baba yín ilé burúkú yẹn ń sìn kò kó fi nǹkan kalẹ̀ kò ní tọ́jú àwọn ọmọ yẹn ọjọ́ ọ̀la rẹ̀ ń bàjẹ́ nìyẹn èmi tèmi o bí awọ bá dé inú ilé èmi máa fowó bẹ́ẹ̀ lẹ́ o yín sì jẹun ẹ pé wọn bínú pé wọn ini yìí ní jẹun tí mo mọ. èmi máa gbọ́ wọn láwọn akéye jẹun mo ní à òun sì ń sera rẹ. ìwọ tó lówó. ẹni ẹni dì bẹ́ẹ̀ kéèyàn máa lo gbèsè ayé bíi ẹranko ẹni tó máa ń ṣe bẹ́ẹ̀ gbèsè ayé ẹranko gbà ní ẹranko ní máa ń jáde ní ọ̀nà oúnjẹ lẹ́fà wọn mẹ́ ọ̀la ìkọ̀dà ọlọ́mọṣẹ́ ẹ̀jẹ̀ ń tọ̀ wọn túbà wọn gbogbo kò sì tún mọ̀ pé gbogbo tóun bá ń fún wọn máa kọ sí sàrà fún fáìlì wa ń bẹ fáìlì sẹ̀mú ń bẹ lọ́dọ̀ ọlọ́dún àlùkè àmọ̀ jama gbogbo fáìlì wíìtì ọbẹ̀ ìjọ mẹ́ta ìjọ kẹta gbogbo ń tàn pátá fáwọn fámìlì wa ipò sàrà ni wọ́n kọ sí tọ́ba ti wá mà báyìí ṣé wọn ò fẹ́ ní sàrà lọ́rùn kátó wá pé àwọn ẹbí wọn fún ọ pé kọ́ máa tọ́jú ẹ̀ bíyàn bá fẹ́ràn lóúnjẹ gan sí òní kò ní sí ma kátó wá pé ìyàwó lé àwọn tá a máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí wọn lé kọ́lọ́mbà ni rọ wa jazakumullahu khaira. jazakumullahu khaira ẹ ṣe dùwà fún wa. abẹ́rẹ́ wọn lọ sọ fún wa. kábàá pàrẹ̀ àti àsìmọ́. gbogbo àwọn tán gbà wálé jò ní